سلام مكرم عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار الضار الوهاب الفتاح العليم الواحد البار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

إن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار هلين بتي أدوقف ولون وضع يا ترى الصلاة فوق النبي ومحمد صلى الله عليه وآله وسلم لغتي علم فلت ضائت الدين يسرا إنني أتن بربعي ní royal إف إم five dot one ní ìlọrin so akíngbó wa tí ọlọ́wọ́n bá ń ṣe nírọ̀rùn fún wa láti máa bá àwẹ̀ Ramadan débi tí ó dé lónìí ó di ogún pẹ̀lú mẹ́fà ní ònìyàn ní so ìtí àti gbà náà kọ́lọ̀n kí ó gbà náà ìbádà fún wa ìtí ó bá tó kú tá a gbà kọ́lọ̀n kó jẹ́ kí ó jẹ́ ìyọnu sí rẹ̀. nínú àwọn ọ̀rọ̀ tí mò ń bá lọ lóríṣiríṣi tó wà nínú Islam mo rọra fẹ́ yà díẹ̀ lérí àwọn ọ̀rọ̀ kan tó tó nídìí ká pe àkíyèsí àwọn mùsùlùmí tó ṣe rí ọlọ́run sànù wa àwọn mùsùlùmí ọgbọ́dọ̀ ṣọ́ra wa gbogbo àlá máa ń pariwo ní tí ò sí nínú ẹ̀sìn wa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká má fi sínú ẹ̀sìn wa ṣe rí àyè tí ọlọ́run bá bá pàtàkì àyè tí ọlọ́run pàtàkì dandan ni ká pàtàkì rẹ̀ ṣọwárí ibi tí ọlọ́run ọba ọba pàtàkì tí a rí nínú al-Qur'an pé ayé pàtàkì láyé yìí nínú hadith a rí pé ayé pàtàkì láyé yìí ayé kí n fún alápèjúwe ẹ wo Kaaba ní Makka bẹ́ẹ̀ náà ní Madina bẹ́ẹ̀ náà ní Jerusalem wàlláhi ọlọ́run ọba lọ pàtàkì rẹ̀ yẹn lè lọ bẹ̀ ní pé mo fẹ́ lọ lè ṣẹ̀sùn kò sí tó burú mbẹ́ẹ̀ ẹni làyàn lọ múra tó bá láǹfààní àti lọlé yé sálẹmù náà kẹlọ sí àyìn tí káfù ń bẹ kẹlọ sí ìbádà ń bẹ ní mọ́ṣáláṣí yẹn aláì kò sí ti tó burú ń bẹ yẹn gbalada ńláńlá ni tọ lẹ́yìn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí yìí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ará àlọrin kú ọtẹ ń lọ yìí yìí yìí sí ẹ̀sìn Ọlọ́run lẹfẹ pé tí Ọlọ́run dá kọkú ọ fún yín nínú alukoran nínú hadith wàlúwàá ìkọ́ra àwọn èèyàn àwọn ìlú tọ́lọ́n tó dákọ̀ ní kọ̀rọ̀ nìkan tí ànábì wa pa aláṣẹ pẹ̀lú lọ́bẹ̀ mísírọ̀ ọlọ́run dákọ̀ lẹ́nu kọ̀rọ̀ ánù kí wọ́n ní lọ mísírọ̀ wọn fẹ́ lọ lè sẹ́sìn kan mẹ́wàá láì yẹn gbégbági ìyẹn gbégbági nìkan kọ́ ìyẹn tó ṣe ọlọ́run gbogbo ẹni tẹ́ àwọn ìyá yìí tẹ́wàá ní àánú ń ṣe ní pọ̀ ju àwọn ìyá àgbàlagbà yìí gbogbo ó kura wọn à ń lọ kú ẹbẹ̀rẹ̀ ọlọ́run wattaqu yawman turja'una fihi ila Allah wattaqu yawman turja'una fihi ila Allah ẹbẹ̀rù jọ tó yẹ kí wọ́n da yín padà sínú ọ̀dọ̀ ọlọ́run ọba yín tẹ́ wọ́n tún rí yín mọ́nu sàárè dákun kílẹ̀ ń wá lówó kílẹ̀ ń wá lówó mọ́ tẹ́fẹ́ kójọ tẹ́mu wá wà nǹkan tẹ́sà fi tàwọn ìyá yẹn fi àwọn ìyá alọ́kù ọ alọ́kù níbo ni kú ọ bí táfà mi dé sí lákọ̀ọ́kọ́ ṣé ó wá jẹ́ kábà ní àbó jẹ́bo ṣé ìdẹ̀ nìkan láfáà lè mi dé sí ni báwọn yìí ní ìbẹ́ náà táwọn afáà ń dé sí lóríṣiríṣiríṣiríṣiríṣi ẹbẹ̀rún ọlọ́wọ́ bá o bẹ́lẹ̀ yìí tẹ́ ń lọ sóbí náà tẹ́ ń lọ sóbí kì sí lànà tànẹ́bì sallallahu alaihi wasallam nìyí wọn o ẹ̀yin tẹ́ wọ sọ̀rọ̀ fún náà tẹ́lẹ̀ ń lọ bì kan kì í sí lànà tànẹ́bì kúláyìn tó sọ fún yín ẹ̀yin tẹ́ ní pé àyè yín ní ìran ọba ni ẹ̀dùn sí wàkọ́rùnà sí ìbò yóò ti kún ẹ jòkó sílé yín ẹ̀yin obìnrin lẹ́tẹ̀bà rọ́ṣìn tàbárò jẹ́lìjàhìlì yẹ́ ti wùlà ìjáde jáde jáde tẹ́ ń jáde yẹ́ ọ̀dà ó ti wá tó ẹlòmí ẹ̀tọ́ wá rí wọn tí ẹ wà rí pé wọ́n ń sanná ní gan lọ́bẹ̀ ni kọ́lá bówó sí pé bóyá owó pọ̀ lọ́wọ́ rẹ̀ owó pọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ lọ ni ìwọ̀nyí afáfẹ́ ń wàlá ẹ̀ rojọ́ wájú ọlọ́run pé kí ni wọ́n fẹ́ lọ lè ṣe mẹ́ sí gbàdúrà lẹ́ lọ́wọ́ à bẹ̀ àbí kìnnì tí ò sí nínú yàrá wọn ẹ́ tí ọlọ́run kan ṣáà ṣe àánú rẹ̀ fún wa tọ́ ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kẹ́ fáwọn kan náà ń kóra wọn ní àwọn ti kùránì tó kẹ́ kóra àwọn èèyàn jọ kílẹ̀ ń ké kùránì fún tí wọ́n náà kọ́ ṣàṣàánú fún wa. náà ọ̀rọ̀ nípa tí mò ń bá lọ alẹ́ hukuk àwọn ìwọ̀ àwọn ẹ̀tọ́ tó kí tó mọ́ bá lọ abẹ́lọ́run ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó bá wa fún ní ẹ̀sán olóore kó dúpẹ́ fún wọn. a ti fọ́ nípa ẹ̀tọ́ tí ìyàwó tí ó máa ṣe fún ọkọ rẹ̀ ẹ̀rí inú àwọn ọkùnrin ń dùn dáadáa wọ́n ń pè ní ẹ ṣe wàfà ẹ múra sí dáadáa ẹ wa sọ kó dáa káwọn obìnrin yẹn kan kí máa ṣàlàyé gbọ́rọ̀ kan yí máa ṣe kíní kan so bẹ́ẹ̀ ni a ti ṣàlàyé a ti sọ dáadáa wọ́n dẹ̀ ti gbọ́ so ó wá kùtà ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin ọkùnrin so ọlọ́wọ́n bá ń ṣe ọkùnrin ní òpómúléró kọ̀wán ẹni tí ó dùn nínú ilé tó ní èmi ni mò ń jẹ́ eléré ilé aláṣẹ ilé so ọ̀n tọ́lọ̀ ń pe ọkùnrin nìyẹn ẹni tí ó máa darí ilé tí ó máa ní àwọn ẹ̀tọ́ tí ó máa ṣe ṣe rí gbogbo àwọn ẹ̀tọ́ tá à ń sọ yìí níbi tí ọkùnrin náà tápàdà máa kà kí ọkùnrin má rò pé bóyá tó bá wù mí ni o àbí ẹ mi bá bí mọ̀kọ́bálà pé tó bá ti ṣe dáadáa mi náà máa ṣe ẹ̀tọ́ mi fún ọ irọ́ o irọ́ o ẹni tó mọ̀ sọ́bẹ̀ mi tàwọn obìnrin náà ń jẹ́ oníyìn náà ike obìnrin ọ̀gbọ́dọ̀ ní ó dìgbà tọkùnrin bá ń ṣe ẹ̀tọ́ tiẹ̀ èmi náà wá ṣẹ̀tẹ̀ á ṣẹ̀tọ́ bẹ́ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà lọkùnrin náà gbọ́dọ̀ ní ẹ̀tọ́ tèmi náà ó dìgbà tí obìnrin tó bá fún mi èmi ló tó fún ọ ní ẹ̀tọ́ rẹ rárá o so ọkùnrin òun ló dà gẹ́gẹ́ bí dírẹ́fà nínú ilé tí ń wa ọkọ̀ ọkọ̀ mọ̀lẹ́bí ọkùnrin ni máa ń wà so ó wá ní àwọn ẹ̀tọ́ tó ṣe pé àwọn ẹ̀tọ́ tá à ń sọ yìí yataqarrabu biha ila Allah yóò máa fi wá ládàá ní lọ́dọ̀ ọlọ́run pé ah, ọlọ́run ṣàmìlẹ́sàn lórí nǹkan tí mo fẹ́ ṣe yìí so torí pé anabi sallallahu alaihi wasallam ní kí gbogbo yányán tẹ̀ ń jẹ́ adarí ọlọ́run bó bí yín o nípa nǹkan tẹ̀ ń darí o ọkọ ọjẹ́ olùdarí ilé rẹ̀ ọlọ́run ó bí lórí nǹkan wa rajulu ra'i fi ahlihi anabi ní ọkùnrin tẹ́ rí yẹn adarí ni láàrin mọ̀lẹ́bí rẹ̀ òun la láṣẹ wa huwa àrùnrọ̀ ayé tì í ọlọ́run sì bí pàpẹ́ bó ló ṣe ojúṣe rẹ ojúṣe rẹ bó ló ṣe ṣe so obìnrin gbọ́dọ̀ ọkùnrin gbọ́dọ̀ máa mójútó ìyàwó rẹ kó mójútó gbogbo ìṣesí rẹ gbogbo gbígbé rẹ sísẹsìn rẹ ọjíjẹ rẹ mímu rẹ so ọkùnrin yẹn ó gbọ́dọ̀ mọ̀ ipe àwọn ẹ̀tọ́ tá a fẹ́ ṣàlàyé ń palẹ̀ yìí ike nǹkan tó lọ́wọ́ bá mọ̀ sí kìlọ̀ ní àṣọ́lẹ̀ ọlọ́run bá ní o àṣọ́lẹ̀ ọlọ́run náà ní tó jẹ́ pé òun sì gbọ́dọ̀ máa mú un ṣe dandan náà ló gbọ́dọ̀ mú àṣọ́lẹ̀ ọlọ́run bá yẹn ṣe ọkùnrin tó bá ń ṣerú eléyìí ní àwọn nǹkan tí a sọ yìí òun lápè ní arrajulu salihul mubarak apèpè èèyàn rí alálùbáríkà ọkùnrin ní ti ń jẹ́ bẹ́ẹ̀ tó wáyé kó fún àwọn ìyàwó rẹ̀ yóò máa fún wọn kò ní sáláì fẹ́ máa mú kankan wá ń bẹ̀ torí ó mọ̀ pé àmánà lọ́mọbìnrin yìí jẹ́ fún òun ẹ̀rẹ̀ ní mọ̀ pé àmánà ni ìyàwó òun yẹn ni pé àmánà ni pé àfọkàntán àwọn òbí rẹ̀ wọ́n gbélé ọ lọ́wọ́ wọ́n mọ̀ wá ọ pé ṣó bá mi tọ́jú rẹ̀ wọn náà ní bẹ́ẹ̀ ni ń bọ̀ tọ́jú rẹ̀ báwo ni ṣé ọmọ ọmọ ọmọ mú tó dáadáa òní fìyà jẹ wọn náà ní pé bẹ́ẹ̀ ni ó fìyà jẹ àwọn èèyàn ní fìyà jẹ ló máa wí ìjọ tó bá lọ sọ́dọ̀ bàbá rẹ̀ ṣé mà tó báyìí pé ìjọ tó lọ sọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ń bi ọ́ pé ṣé ó bá ń tọ́jú rẹ̀ kọ́ wá ní ìní tọ́jú rẹ̀ ní sòdodo pẹ̀lú bàbá òun ní fún ọlọ́mọ yẹn tòun náà fi pè ní àmánà ni torí kò sí ọkùnrin náà tí ó sọ pé ń fìyà jẹ sótọ́jú yín tọ́jú rẹ̀ náà ní òwì so ó túmọ̀ sí pé tó bá padà wá ń ṣe jàǹbá fún un tó tọ́jú rẹ̀ tó mójútó jàǹbá àmàna jàǹbá àdéhùn náà nàbí fi ní pé fa innakum akhastumuhunna bi amanatillah níjọ tánàbí sallallahu alaihi wasallam tí ń ṣe hajjatul wada náà nàbí sọ̀rọ̀ yẹn nàbí ní à ìmọ̀ràn rántí ẹ̀yìn ọkùnrin o ẹ̀wò gbọ́dọ̀ obìnrin ṣe pàtàkì tó anábì ní ẹ̀yàn ọkùnrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ máa ṣe dára sáwọn obìnrin yìí o fa innakum akhastumuhunna bi amanatillah ṣe pé àmánà ọlọ́run lè fi gbà wọ́n o ni ẹ fi mú wọn kó nílé wọn ẹ̀rí ẹ má jẹ́ kókó mọ́ dàbí pé ẹ dọ́gbọ́n gbà wọ́n lọ́wọ́ àwọn òbí wọn wọn lọ lè ń fi àjẹ wọn torí eléyìí wọ́n jẹ́ nǹkan tí olúwọba ò fẹ́ tò tí a máa sọ fún ọkùnrin tòun náà ni pé ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ òun ni pé obìnrin ọkùnrin gbọ́dọ̀ mọ̀ pé òun ó máa ṣe ìbáàdà ẹ̀sìn ọlọ́run lòun ó máa ṣe lára ẹni tó ń jẹ́ ìyàwó òun bí ẹ̀sìn ni ẹ̀sìn ni kóun tọ́jú ìyàwó òun ike tí jẹ́ ládàá fóun ni so látara eléyìí ní gbogbo nǹkan tó bá fẹ́ ṣe yóò mọ̀ rọrùn fún torí kó mọ̀ pé ládàá lọ́wọ́ ó bó fún un ẹ̀ bí ṣe ń ṣe yìí ń gba ládàá ni so wàláhì àkọ́kọ́ ní tí mùsùlùmí gbọdọ̀ kọ́kọ́ nílẹ̀mí lọ́kùnrin nìyẹn pé ládàá ni màá gbà pẹ̀lú ìṣe dáadáa sí arábìnrin yìí lára ìṣe dáadáa sí arábìnrin ni pé tó jẹ́ ẹ̀tọ́ òun náà ni pé ọkùnrin yóò ń fi alẹ́ ìhà ọgbọ̀dọ̀ máa ná fún ìyàwó rẹ̀ òun náà gbọdọ̀ máa náwó bima jaratil aadatu bihi gẹ́gẹ́ bí àládà bá ṣe wá ẹni pé bí wọ́n bá ṣe máa ná owó ní àwùjọ tẹ́ ẹ wà irú àwùjọ wa yìí àmọ́ bí wọ́n ṣe máa ná owó tí wọ́n fi ní sọ pé á lágbájá ń sìn sí àjẹyàwó rẹ̀ irú àsìkò táwa yìí ẹ̀dí kára mu ní yàrá lẹ́bù irú Ìlọrin yìí kí wọ́n fẹ́ ní wọ́n fẹ́ jẹun àárọ̀ ní obìnrin ó fẹ́ jẹun àárọ̀ ó kéré jù ó kéré jù three hundred naira ó kéré jù ni mò ń sọ ọ̀hún pé àwọn ah, ọmọ yìí à ah, ń fẹ́ jẹun tó lẹ́yìn náà mọ oúnjẹ ọyẹ máa tó jẹ ń wí so irú tó bá fi máa jẹ́ra tìbí ìlà àádánù wípé ọ̀fẹ́ ra aṣọ ẹ̀ máa ti pé à ah, ti minimum pé à ó ti ẹ̀ kéré jù láṣọ tó dáa tẹ̀mọ̀ yìí tó jẹ́ so ìyẹn gbọ́dọ̀ máa náwó fún obìnrin wà á ń yọ tọ̀ ìmà ha ìdá tọ̀ ìmà wọ́n lọ gbọ́dọ̀ máa fúnyàwó rẹ lóúnjẹ jẹ o nígbà tí wọn náà bá ti ń rí jẹ oúnjẹ máa fúnyàwó rẹ jẹ máa fúnyàwó rẹ jẹ máa ya ọkùnrin ọkùnrin burúkú ọkùnrin tó ń pè ní olórí burúkú òun náà ni ọkùnrin tó ṣe pé kò ní ṣe tán láti fẹ́ bọ́ ìyàwó rẹ̀ láti fẹ́ fún un ní oúnjẹ jẹ ọkùnrin rédíò rẹ̀ dé ọkùnrin yẹ̀yẹ́ yọ̀dà kúrò àwọn ọkùnrin wọn ọ̀pọ̀ ńlọrin náà hmm, wọn ọ̀pọ̀ wọn ọ̀pọ̀ nílọrin àkọ́lá àwọn obìnrin tó mọ fún mi létí báyìí bí wọ́n pọ̀ bàjẹ́ bí wọ́n pọ̀ bàjẹ́ bàjẹ́ tó wọ́ ọkùnrin wọn gbìyànjú yọra rẹ kó ń bẹ̀ ọ̀ pé èmi ò fẹ́ sínú àwọn olórí burúkú yìí wọn náà ni ọkùnrin tí kì í fún ìyàwó rẹ̀ ní oúnjẹ ṣùkú rẹ̀ lómi tó yẹ olórí burúkú débi pé yóò mọ ní ìyàwó òun dá púpọ̀ ní mọ kí kàn máa máa ba oúnjẹ tó ní kàn máa ń jẹ ni ah ọlọmọ ṣìyàn báwọn so ọkùnrin yẹn yẹ n kò dáa sọ bákan náà wọ́n yẹ sọ ìrẹ̀kẹ́tẹ̀sà tí wọ́n wewu ń wẹ̀wù tí kò náà máa wẹ̀wù ni kí wọ́n ra aṣọ fóun náà bilma'ruf ní mu tó dáa tí kò nibe so leyi ninu ni so àwọn tó ọ̀n bá mi wọ́n tó máa sọ pé bí máa jẹ̀rọ ti là áàdà gẹ́gẹ́ bí aládà bá ṣe máa bẹ́ẹ̀ bá ṣe máa ń jẹun nílùú yín ni so àwọn ìlú ìmọ̀ tó yẹ pé bóyá ẹ̀mí ìrìn làwọn máa ń jẹun lóòjọ́ wọ́n tó nípa pánù tó tó ipa pánù tó tó jẹun rọ̀lẹ́ tòótọ́ àti mọ́ ṣe ń jẹ́ nìyẹn bọ́mọ yẹn náà ṣe ń jẹ́ ń lé wọn kó tó wá sọ́dọ̀ rẹ nìyẹn bí so tẹ̀bí àládà yẹn bá náà ló ti máa fún ní oúnjẹ jẹ so ẹ̀ríkọ́ náà bá ní walahunna alaykum rizquhunna wa kiswatuhunna bil ma'ruf olúwa ní ọ̀ràn yẹn ní fẹ́yìn ọkùnrin kẹ́ ẹ máa fún wọn lóúnjẹ jẹ rizquhun kẹ́ fáwọn ìyàwó yín ló jẹ ń jẹ wa kiswatuhun ẹ máa fún wọn láṣọ wọ̀ bil lọ́nà tó bá a mú lọ́nà tó bá a mú kọ́lá àfáà ìsìn mi sọ pé obìnrin mọ́ra aṣọ rẹkẹtẹ fún un torí pé kí ni kọ́mọ́ á di pé ìjáde gbogbo ìgbà yọmọ wa wù láti máa jáde àmọ́ máa ra wọn bá tí kò ní sí àìṣe tó kò sì ní sí àṣejù níbẹ̀ tó náà ń pè ní bil ma'ruf lọ́nà tó dára tó bákan náà tábàlọ́ lówó lọ́yà al-Qur'an ọlọ́run tẹ̀ wá padà wá la ojúṣe ọkùnrin ọlọ́run wá là á ni fún ọ ló ní ar qawwamuna 'ala an-nisa olúwa ní ẹ̀yin ọkùnrin òpó aláṣẹ olórí náà lẹ jẹ́ fáwọn obìnrin bima faddala Allahu ba'dahum 'ala ba'din pẹ̀lú tó lọ́wọ́ bá fi dá ẹ̀yin kan lọ́lá lérí àwọn kan lọ́wọ́ ni wa bima anfaqu níta-fi jura wa lọ nìyẹn tí ọkùnrin fi ń ju ọkùnrin tó fi ń ju obìnrin lọ nínú ilé bima anfaqu min amwalihim ó mọ̀ ní dúkìá tiẹ̀ ni fún wọn ọgbọ̀dọ̀ wọn ní ọwọ́ máa fi pé àwọn ah, ọ̀nà tí wọ́n náà ń ṣiṣẹ́ ń ṣiṣẹ́ tí wọ́n lọ́kọ rẹ̀ ń kọ́ mọ́ mọ́ tọ́jú owó tí wọ́n ní wọ́n tọ́jú owó bẹ́ẹ̀ ni kó mọ́ tọ́jú rẹ̀ ó tún máa fún sí náà ni tún máa fún ẹ ó sì ń ṣe business ẹ ó sì ń ṣiṣẹ́ ní gọ́ọ̀mẹ́ntì ó ń ṣe lọ́fíìsì ẹ ó sì ń rówó bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ depend lórí tiẹ̀ àfi tó bá fẹ́ jẹ́ ọkùnrin yẹ̀yẹ́ ètò ìtòtò wa burú jù ní kọkùnrin máa jí owó obìnrin mú nínú ilé la ilaha illallah ọkùnrin lórí burúkú wọn jí owó ìyàwó rẹ mú wọn ni àkókò ah, mọ bí sẹyìn kúkú dalẹ oúnjẹ bá ẹ àbí ásìkì rẹ nílò ásìkì rẹ ò nílò gbàtọ wà lábẹ mi náà ní dá fún ẹ ó tún mọ fún náà ni ọlá ojúṣe náà bá gbélé ọkùnrin lọ́wọ́ nù àti tó bá ṣe pé tó bá wù obìnrin yẹn bí àjìnṣẹ̀dẹ́rì kí mo sọ yẹn kọjá ń jò ní ipò obìnrin rẹ yóò mọ wá ìdẹ̀kùn fọ́kọ rẹ̀ nke àmọ́ wọ̀rí nínú ṣe yìí àmọ́ kìí ṣe kọ́kùnrin ọmọ dictate àbí kọ́kùnrin ọmọ dúndùn pé àmọ́ ṣe fifty fifty àwọn Yorùbá ń ní dárú ń dáyọ̀ dárú ń dáyọ̀ bí wọ́n ti máa ń wí lọ́rin nu pé ọkùnrin búnu ike mi ọ́ da eru ìyẹn ní sanwó orú wọn náà máa ra iyọ̀ lá àti irú àti iyọ̀ ọkùnrin ni ó rà tó gbélé ẹ gbélùbọ kalẹ̀ tó ní mo wọ́bẹ̀ sí i sí ni sí mi ní òṣèlú tó báyìí ni tẹ̀mú mọ́ra yìí kí wàá ní sẹ́tí wọn so ọlọ́mọdé kiri ọkùnrin yẹn ó burú báyìí pẹ̀lú nǹkan tí ń sọ ọ̀hún so òun náà ni pé àkọ́kọ́ òun náà ni kéèyàn náwó fún obìnrin so máa ń retí pé kó ná fúnra rẹ̀ àbí pé òun náà ní irú ọlọ́kùnrin nítorí ọlọ́run gbé kọ ọlọ́run lélẹ́yìí kò máa ná fún kódà anábì sallallahu alaihi wasallam anábì ní ọ̀rọ̀ pé ọkùnrin mi ò nídìí kó máa lóun ṣe sàárà sàárà rẹ̀ náà ni mo ṣe ìyàwó rẹ̀ sórí bó ti ń ná fún un anábì ní hatta ma fi fi zawjatihi sadaqa yi ní ni ní tó bá ń fi sí ìyàwó rẹ tó ń fún oúnjẹ tí je jẹ yẹn sàárà ni kò ní dípò tó ń ṣe kàràkàtà ti tsara kakiri hmm. ọkùnrin ni òun ní kó ìfàsẹ́yìn bára rẹ̀ ní kó alábára rẹ̀ gan gan mo sọ máa ń pé jẹ́ kí ẹ̀rí pé àwọn látara pákùnrin ọ̀fẹ́ tọ́ wọn mọ́ kò fẹ́ mú tó mọ́ kò fẹ́ bọ́ wọn mọ́ àwọn obìnrin wa kún sọ́jà nílẹ̀ Yorùbá àwọn obìnrin kún sí ọjà bámú àwọn ni wọ́n gba gbogbo ọjà yẹn yán àwọn ọmọ obìnrin àwọn ọkùnrin wa di ẹni tí wọ́n máa jòkó láti ẹ̀mílẹ̀ káàkiri àìsẹ́mílẹ̀ lẹ́tì wá bá àwọn ọkùnrin àwọn obìnrin wa wà lọ́jà ṣẹ̀dá so ẹ mọ̀ wá rí i pé àwọn obìnrin nísìnyí gan-an wọ́n ti wá fẹ́ ju ẹ̀yin ọkùnrin lọ látara pé ìwà ìsẹ̀mí ayérédèrèdè lẹ́yìn ọkùnrin ń lò àìní kan ṣe ẹwà arúgbìnrin wà lu mọ́tò láńlá wọn náà bọ́ sójú títì kó máa wò wọ́n wò bọ́ sójú títì kó máa wò wọ́n rí tó máa ka àwọn mọ́tò láńlá mọ̀ wọ́n ti máa ń wá jù mọ́ wọ àwọn obìnrin kan máa wọ mọ́tò tó ń wọ̀ wọ́n ti pẹ́yìn ọkùnrin ẹ̀ ṣètò láti ojúṣe ara yín ọlọ́run wa ń darí àrísìkí sọ́dọ̀ tiwọn obìnrin míì ní sanwó lè rí ọmọ ẹ̀ yóò san owó ilé tẹ̀ ń gbé lórí burúkú ọkùnrin obìnrin ọkùnrin òfò tí tí tí ó fẹ́ ń ba yí ara rẹ̀ àti àkíyàmọ̀ ara rẹ̀ jẹ́ ẹ́ kọ́lẹ̀ lórí tó ń burú débi pé ìyá tiẹ̀ náà ìyàwó rẹ̀ ní ó tó mọ̀ ní ṣe dáadáa sí yóò tó mọ̀ tọ́jú ìyá ìyá ọkọ la ilaha illallah káì ẹni tí màá ti kúrò bàtẹ́ kí n máa bínú sí wọn bá ń tọ́jú ìyá yìí orí burúkú lélẹ́yìí wàláì kì í ṣe oríire rárá fún ọkùnrin so náà ní pé ọkùnrin wọ́n tó ń ṣe bẹ́ẹ̀ gbìyànjú tètè padà kú mbẹ́ padà kú mbẹ́ mọ́bìlì tó bóyá tó lè mú ọ níláárí nù wàláì kò lè mú yàn níláárí tó bá ti ń ná sí ọmọ ànfàkùtù fọwọ́ yóò kúlé fòwò lúwa ní tẹ́ ń bá ń ná èmi ọlọ́run ọba yìí sì mọ̀ ọ́rọ́pò fún yín mọ̀ ọ́rọ́pò rẹ̀ fún yín Ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ bá máa rán màláìkà wá sáyé ní ọjọ́ jùmọ́ àwọn màláìkà yìí tán bá ti dáyé wọ́n ṣàdúrà kan wọ́n sì sẹ́ ìpè kan kí náà máa ń wí ó ní Allahumma a'ti munfiqan khalafa ànábì lórí rẹ̀ o ànábì ní àwọn màláìkà yìí wọ́n ní ọlọ́run o wọ́n bẹ̀ ọlọ́run àwọn màláìkà wọ́n bẹ̀ ọlọ́run kí ọlọ́run rọ́pò fún un fún ní ìrọ́pò máa rọ́pò fún un wọ́n á ti mú sí káńtàlàfà fún ní gbogbo àwọn tí bá wá ń di owó mọ́wọ́tọ́ láwọn gbọ́n láwọn ò ní náwó tí ó inú múlò owó kò sí fàtú lórí ìròyìn àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ọlọ́run ní àwọn mọ̀láìkà òun ní ọlọ́run ò máa jí kan máa táwọ́ náà ni jí kan máa táwọ́ náà gbogbo ẹni tí bá ń ná àwọn mọ̀láìkà ò ní jí kan máa rí náà gbogbo àwọn tí wọ́n ń yá ohun ò ní jí kan máa táwọ́ náà tó ní kí wọn náà tí o máa náwó fáwọn eh, ara ilé rẹ òun gbé pè màláìkà lójoojúmọ́ òun gbé pè màláìkà pè màláìkà ó sì ṣẹ àdúrà màláìkà ó ṣẹ ẹni tí náwó fún àwọn ará ilé rẹ ń gbàdúrà àwọn màláìkà lójoojúmọ́ tó láwọn àdúrà àwọn màláìkà yẹn ó ṣẹ tó náà ní kí àwọn mùsùlùmí tí à ń ṣe pé à ń ná àti ṣetán láti fẹ́ máa mójútó mọ̀lẹ́bí wa wàláhì ń ń ṣe pọ̀ gáfà pé ìmọ̀ náwó bí mo bá ṣe máa àìmọye obìnrin tó ti ya aṣẹ́wó ó ti ya ìlágbèrè ó ti ya oníṣìnà àyàlèyàlè nítorí kíni nítorí pé ọkọ rẹ̀ ò náwó fún ọkọ rẹ̀ ò fún lówó nílé ọkùnrin tó kùnrin bá náwó fún lé tí obìnrin tí ọkùnrin tí obìnrin náwó fún lé tó tó wá di pé tó nàgàwò ta obìnrin yẹn ó fẹ́ ṣe ó fẹ́ fẹ́ kàdánwò lọ́dọ̀ ọlọ́wọ́ bá nù ó kàdánwò nù àmọ́ ńgbà tí wọ́n ọ̀nà sọ fún wọn lọ sí sábà bíi tí wọn lè ń saburú yóò jálá burú lọ́dọ̀ ọlọ́run ìwọ òun náà wọn náà jálá burú ìyẹn omi ìpẹ́ ọkùnrin obìnrin yẹn ní ẹsikúùsì o tí wọn ní ẹgbàá dà ah, èmi náà ní í ṣe kíní èmi náà ní í ṣe kíní kíní gẹ̀gẹ́ nǹkan tòmí náà ní sanwó ọmọléèwé bóòlù obìnrin ṣe lè mọ sanwó ọmọléèwé ẹ ẹ wá wọ ẹ lọ lè wo nọ́ọ̀tì lọ́dọ̀ àwọn haúsá ọjà wa kún kẹ́kẹ́kẹ́kẹ́ fáwọn ọkùnrin àwọn ọkùnrin wọn ti wà tata àwọn ni wọ́n ń tẹran àwọn ni wọ́n ń ń tabata so ẹni ẹni lóbìnrin ta obìnrin búṣẹ ní obìnrin tí bá ń jẹ́ lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀ wọn sọmọ lọ́dọ̀ tí wọ́n yà yín òdì kejì so kódà ẹlòmíì látara pé yóò ṣiṣẹ́ ó ti ọkọ̀ ìyá sí ẹ lọ Àbújá ẹ lọ lè wù àrùn táwọn obìnrin ń gbà ẹ lọ gbọdọdọmọ ẹ lọ lè wù àrùn àti wọn ń gbà ẹ ọ tó wá rí ó tó wá ìtìlọrin tí wàá burú mẹ́ẹ̀ tí wàá ní alájà ti lọ ìyàwó mi ti lọ yóò dénú léyà òpònú òpònú ọkùnrin inú iléyà ni ó dé tó yóò wà lọ́lọ́ lè jìyà náà rìn tó bá dé tọ́lọ́kọ́bọ̀ tó wá rí ètò wa kó kalẹ̀ tó wà láàyè ẹjẹ́ ká bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba fẹlẹ́ yìí aburulala ni ojúṣe ọkùnrin nìkan náwó ọkùnrin tó wá mọ̀ pé wọ́n bá tí ìtóyàwó fẹ́ tó lè tí ì máa rí owó náà fún mọ́fẹ́ ìyàwó tó fẹ́ ìyàwó tó bá ti lè bọ́ ìyàwó mọ́fẹ́ mọ́fẹ́ ó tí ì tóonu tògbélé yìí òun ni fáktẹ́ pẹ́lú yìí fẹ́ gbọ́ tó mọ̀ ní ẹ́ àti bọ́lọ̀ náà ní ní ah, bọ́lọ̀ náà ló ní kí ní ọlọ́run náà ló ní kí ọlọ́run náà kọ́ ló ní ọ̀nà fún yìí ni tó bá ti ní dandan kọ́ anábì ní yàrá ìṣẹ̀lẹ̀ ṣẹ́ bàbá yẹn ọ̀dọ́ mọ̀nìtà tó wà ní kúmùlùbà wọ́n tó bá ti lágbára tó lè bọ́yàwó náà ní kò fẹ́yàwó tó bá ti lágbára àwọn èèyàn rẹ̀ fọ àlẹ́ kẹfì tó mọ̀ gbàwẹ̀ mọ̀ gbàwẹ̀ o sì gbọ́dọ̀ kó fún ọ ní àrísìkì tó lè fi tọ̀ kí sí pé kọ́pọ̀ rẹ kẹtẹ kó sá lè bọ́ kó lè fún ní ní tí ó jẹ tí wọn náà lè jẹ ilé tí wọn náà gbé kó náà wá sílé wò kọ́ mọ́ tó ní tí a ní bùkátà sílé léyìí sọ àwọn ọkùnrin èyí ká bẹ̀rù ọlọ́run wa so àwọn èèyàn ń fẹ́ kọlù sọ dàpọ̀ mú pàkíyèsí wa nígbà tá a bá ní ìbéèrè àbí nǹkan kan náà ni ìbéèrè pàtàkì jùlọ torí ìbéèrè yẹn mo rí pé ó máa ń clear àwọn nǹkan gan-an ṣùgbọ́n ọmọ fún wa náà wàlékùn sàlám. yusuf ló ń bá yín sọ̀rọ̀ láti alápá. naam ẹ káàbọ̀. ẹ lẹ́tà. ìzọ́kùn lọ kàn. ẹ dákun lórí pọ́ọ̀tù ìyẹn tó bá jẹ́ pé ìyẹn bí yẹn láti ìyẹn ti ní tẹ́lẹ̀ àmọ́ kò sí ọ̀nà àbáyọ mọ́ ọgbọ́n ò hmm. yẹn fẹ́ dá hmm. ìbéèrè tó dáa ni ìbéèrè yín yìí tí wọ́n rí pé eré ìkí. mo ti lọ lẹ́nu kan àwọn kan wípé wọ́n nígbà táwọn náà tó sọ bí ládá bí àwọn tí wọ́n ja ogun gbogbo wọn tán ja oríṣiríṣi ogun bí Islam ṣe dúró lónìí tí ń ròyìn ládá tí wọ́n ní. àwọn tàbí kan wọ́n ní wọ́n wá béèrè lọ́wọ́ ànábì bíi pẹ̀tọ́ àwa tí wàá sókun tájà àwa tí òtún fi ní. aláàánú yìí wá sọ wípé àwọn iṣẹ́ kan náà ń bẹ téèyàn lè máa ṣe tó ìkúbílẹ̀ǹtò ìlú ládá sálọ̀ ní tí àwọn yẹn ti ní. lára irú iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí wọ́n ti sọ tí mo ṣe dàìjẹ́sì lẹ́nu kò gbẹ́sọ̀ náà lọ́dún yẹn níbi pé wọ́n ní kúrò àtẹ̀yìn bá níyàwó tẹ̀sẹ̀ ṣojúṣe lórí ìyàwó yìí tí agbára ò wá sí mọ́ láti ṣe tí ìyàwó yẹn fi máa ń wo rẹ̀ níwò wípé wípé a ah, bóyá àbúrò kan ṣèun àdúgbò ni òun ti wá ayé tó ń ṣe wá fẹ́ rí báyìí wípé tọkùnrin bá lè fi kàn ètò ìṣọ̀tọ̀ bá rọ̀pọ̀ nígbà lọ́fẹ̀ẹ́ wípé ó wà bíi inú mi wá ọ̀rọ̀ yìí ò kílẹ̀ àti mi tó dáadáa. ẹ̀ṣọ́ méjì ká lọ jìnnà torí nítorí àsìkò mi ṣe rí ẹ ti béèrè tí ẹ fẹ́ béèrè pé ẹni tí ó ń ṣojúṣe rẹ̀ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àdánwò ọlọ́run bá wá dé ọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn o ọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn o so irú obìnrin yẹn a kódà ká má fojú ẹ̀sìn wò káka fojú ìjọmọlúàbí wò so kó bá láfaradà tó náà bá ní kó máa ṣe àmọ́ tóun ti bẹ́ẹ̀ ọkùnrin ẹ̀ gbọ́dọ̀ jòkó rẹpẹtẹ kó múra ìpè ha n tún struggle fún ọ̀nà mi ni kó mọ struggle fún ọ̀nà mi kó làwọn ṣe pé kò tó tàkọ́kọ́ yẹn mọ́ kó tà máa lọ kó mọ jòkó lé ibi iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi nínú àwọn jòkó lé náà ni láà ó lè jòkó lé so eléyìí ni n ti ń jẹ́ ojúṣe ọkùnrin yẹn ìyàwó yẹn náà padà mà ó gbọdọ̀ mẹ́rin pé mo sọ ń jò ní iná bí mo sọ kọjá bí kóbìnrin ọmọ ṣẹ̀dẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ nígbà tí ọkọ ọba ń ní so eléyìí náà ara ojúṣe obìnrin ni àmọ́ kóbìnrin ọkùnrin kó wá dúndú pé ìyàwó mi ni kọ́ máa ná àà ìta ń so yẹn pé abúlá ńlá nìyẹn tó rí ìnìlà tó àní lè gba kọ́ọ̀lù lọ títí máa ní tó tó bá di ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́run ọba á kọ̀ǹtínú ọ̀rọ̀ yìí tó bá kan náà ọ̀rọ̀ zakatul fitri tó ìnìlà tó láìpẹ́ náà àwọn tó bá fẹ́ pèsè ẹni ìròyìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine àtúfọ̀ táṣà lómi ní dágbére pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.